إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته لا أقسم ولا أرى ترى الجبع محمد sallallahu alaihi wa sallam ọlọ́wọ́ bá ti ó tó fún wa ní orí ọ̀fẹ́ láti máa kójọ nínú ilé rẹ̀ kan nínú àwọn ilé rẹ̀ láti máa ṣalápá ń pèpè lórí ìsàlékún àgbọ́lé ẹ̀sìn wa ìjọba ọba subhanahu wa ta'ala kọ́lọ̀ kójọ kó jẹ́ kí a kó ìsì wá láǹfààní tọ́lọ́n fún sí sínú mìdánù àtànà jẹ́rì kọ̀ọ̀kan wa a wà lórí hadithi àfàwà Abu Hurairah tọ́lọ́n fi bá ẹnu sí lórí ànábì sọ́lá ní inú ìlú Madina ó sì farapamọ́ fún ànábì lẹ́yìn gbàtà ànábì jẹ́rì tán wà lọ́wọ́ gbàtò ẹ̀já náà padà wá àbúrú sọ́là sọ́là wọn sọ wípé ẹni tó tọ́ yá bá hùrẹ́ra yá bó hùrẹ́ra ìgbóná wa nìkọ́lá tó ń tújú lò bá mú wà lẹ́nu tí ní olùdáná bá ọ̀kẹ́rẹ́ tó àmì ọjà àlítà wà ní aláàrẹ̀ rẹ̀ sọ́hárà ṣùgbọ́n mo kúrò láti jókòó sí rẹ̀ ànábì sọ́là sọ́là lẹ́nu tí kò sí ní ìmọ́tótó ọ̀kọ́lá sùpáánù bá lẹ́nu ní ah, inna al-mu'mina la yanjus mùsùlùmí kìí ṣe ẹ̀gbin fáfà ìtìlẹ̀ kó mọ́ àwọn fíkí hadithi ni a ń kà lọ́wọ́ àwọn adákẹ́ lórí agbọ́nrin ẹlẹ́kẹta òun náà ni alhirisu alamuro fakọtìlì ulama olùtàbà àti fi jaulatihim wa tahabukatihim adàríyà alẹ́yìnìyà igbe nínú hadithi yìí àríkọ́ nínú hadithi wípé kéèyàn máa ṣojú kòkòrò láti máa wà pẹ̀lú àwọn olùmọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà orúkọ ìkan tí èyàn kọ lára wọn kìí ṣe kéwú nìkan èyàn kọ sùúrù àfà èyàn kọ ìfèsì sí ìbéèrè àfà èyàn kọ ìwòye sí àfà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan gbogbo àwọn nǹkan wọ̀nyí ọmọ akẹ́kọ̀ọ́ ò lè rí orí ọ̀fẹ́ rẹ̀ ilá tuntun ní zaman máa ustazi àyàfi tí ó gbìyànjú kó pẹ́ pẹ́ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn olùkọ́ rẹ̀ eléyìí inú àwọn nǹkan tí àwọn àfáà john tí wọ́n bá sáábà lọ́dọ̀ àwọn àfáà wọn náà sí pé ó máa ń wà pẹ̀lú wọn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kódà ẹlòmíì ò ní kó lọ́dọ̀ afárẹ̀ tí afárẹ̀ ó ti jà láyé débi wípé tí ọ̀rọ̀ bá fẹ́ dàrú bí àwọn ti ní bàǹkì kan sí àfáàrin pé àbá ah, báyìí sọ̀rọ̀ báyìí a ah, kò sọ ó sọ kò sọ pé tálá lébi lọ́wọ́ rẹ̀ o a ah, ìkánú àwọn ọmọ ilé kéwù rẹ̀ òun lázàmà rẹ̀ tó fi kú ni ẹlọ́dọ̀ rẹ̀ òun lè sọ bóyá àáfàá sọ àbáà tó sọ àbí kó jẹ pé ìkẹ̀kẹ́ ló ṣẹlẹ̀ táàfàá fi sọ̀rọ̀ yẹn níbi tí wọ́n tó ti wá ní ọ̀rọ̀ míì yàtọ̀ sí ilé ìjáwé ìrògbé káàkiri táwọn nǹkan míì tí ó já ń fà ní tó wà ní abẹ́ pé kéèyàn ní túlù zaman òtúlù mú máa ṣe àfáwà ìrìnkọ́ ìrìnjẹ̀síyà ọmọ kéwu ṣe ìrìnkẹ́ nìyà òníwọ́jẹ́ ṣùgbọ́n ká tó pàdé nínú ìdàrúbí ìmáàmù nínú tọ́jú ìjọ̀díà ó ti dàáfà kí bèsè ní àtó pàdé nínú tọ́jú ìjọ̀díà kan tó pàdé nínú tọ́jú àfà ó ti dàáfà ṣùgbọ́n ìgbà tó pàdé bèsè ní àtó dàtọ̀ rẹ̀ lẹ̀ ó sì láàzámọ̀ ti máa bẹ́ẹ̀ ni Ibn Qayyim òun náà ló lágbára Ibn Taymiyyah tó jẹ́ pé ìgbà tí Ibn Taymiyyah Ibn Qayyim kò dẹ́sẹ̀ kò sẹ̀sẹ̀ kẹ́kẹ́ o kò sẹ̀sẹ̀ kẹ́kẹ́ Ibn Taymiyyah ni wọ́n ní ó dẹ́sẹ̀ wọ́n ló dẹ́sẹ̀ wọ́n sì rán lẹ́wọ̀n wọ́n rán lẹ́wọ̀n nígbà tí wọ́n rán lẹ́wọ̀n Ibn Qayyim àjọ ń lọ ní bó ṣe tẹ̀lé wọlé sí lẹ́wọ̀n gbogbo ìmọ̀ ibùn tèmíyà ó wá di nǹkan tó di mímọ̀ ó di nǹkan tí ó di fífọ́ká látara mùláàzámọ̀ ibùn kan yìí ìgbẹ̀wòdìyà ló jẹ́ pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọ́n máa ń ran ìmọ̀ àfá àwọn lọ́wọ́ gan ìmọ̀mù láì rúnú sáà alìmítìrí alìrahmatullah fakirun mitri afọ òní màlìkì mọ́mù ṣáàfù ló sọ bẹ́ẹ̀ ó ní mọ́mù lẹ́yìn fún sáàdì ó ní títí rẹ̀ ó ló ń gùdù nínú fífi jù mọ́mù màlìkì lọ wàlákì nà tùlábà má ná sọ̀rọ̀ mọ̀ zàbà ṣùgbọ́n àwọn ọmọdé rẹ̀ wọ́n ràn wọ́n jáde ẹ̀ lọ́wọ́ so ó jẹ́ kí mọ́dà abdullahi kó wà mùdásà kó di nǹkan tí ó di ìtàn tí àwọn èèyàn tó gbára níran rẹ̀ mọ́ so àwọn ọmọ iléeṣẹ́ tó bá ní túlù mú lázàmọ́ pẹ̀lú àwọn àfa wọn wọ́n máa ń padà di mọ́ríjírù ni fún àwọn àkọ́àlà àwọn àfa wọn àbí àwọn mọ̀wáàkì tí àwọn àfa wọn ní lórí àwọn mọ̀sáì àwọn ọmọ tó ń yẹn ní gbé jáde àfa àti mọ́ ní akíkanjú ọdún mọ́ ṣùgbọ́n tó bá ní àwọn tó láàbù lẹ́yìn tí wọ́n dẹ̀ ní túlù mú lázàmọ́ pẹ̀lú rẹ̀ àwọn ni ó ìmọ̀ àfáàyẹ ọwọ́ àwọn ọmọ ẹni ó ti mọ̀ bèèrè kí ni àfáàyẹ sọ lórílẹ̀ tí láfáàyẹ sọ lórílẹ̀ tí sọ lórílẹ̀ mú kí bàbá ní láwọn àsìkò báyìí àfáà padà tí ó ó ṣe ìjẹ sí so tó lè mú ládàmù ṣùgbọ́n lónìí lè asàfi ṣẹ̀dí inú nǹkan tó ba nínú jẹ́ ó ní pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ sáré wá rárá mú kí ó mọ́lẹ̀ ọdún kan ọdún kan bọ̀ iná ti dàfà òsì yánkọ̀ sí ìdí bá dá òsì kàfàrà orí facebook orí balẹ̀ yá wà ó wà láàyè sáré jàná àbàrù lọ́sìn kò sì tó gàgà ayé ẹ̀fọn gàgà ayé ẹ̀fọn kan kò tó ṣùgbọ́n ó ti àsọ́ dárọ̀ nípa ìlú ọ̀sán lánàá àwọn akẹ́kọ̀ọ́ ìmọ̀ lónìí wọ́n kì í fara ro àwọn àǹfà àwọn bí ti dán náà eléyìí kùsùrù sí ni kùsùrù ni ṣé kò sí mí rahimahullah wọ́n ní awálò ìtìlá orúkọ pé ṣé kò sí mí ṣé kò sí mí pé ó jáde lẹ́yìn fifty years fifty two years ṣé kò sí mí pé orúkọ wọn jáde pé àáfàá kan wà tí ń jẹ́ sheikh muhammad saleh al-Uthaymeen lẹ́yìn fifty two years ni kí ló fà á torí wípé wùjúùdù àfa wọn ó jẹ́ kí ìmọ̀ tiwọn dandan fúnra wọn padàpamọ́ fáwọn èèyàn torí pé bàbá sírídì wọ́n ti wà láyé ìgbà tí bàbá sírídì kú òun ni ìmọ̀ iṣẹ́ ìdẹ́mì tó jáde wọ́n ti dàáfà àti pẹ́ bó ṣe máa ń rí ṣùgbọ́n ìmọ̀ wọn mìíràn àfáà àgbà àfihàn wọ́n ṣe tẹ̀mí ra Zuhri wọ́n ní wọ́n dárúkọ ọdún yẹn ti gbàgbé ọdún yẹn wọ́n ní ìtọ́nà àwọn olùmọ̀ nínú ìmọ̀ hadith wọ́n ní wọ́n fẹ́ ṣiṣẹ́ lórí tíra kan wọ́n ní wọ́n á sọ fáwọn yìí pé gbogbo hadith ti bẹnu tíra yìí o tàkíkù rẹ̀ tàkíríjù rẹ̀ gbogbo ẹ̀ pátápátá ìwọ ló ń ṣe o látòkè délẹ̀ àáfàá kejì àti sọsẹ́ tó wọ́n ṣe ṣùgbọ́n wọ́n ní àfáàyàn sọ fáwọn pé àwọn làwọn ó ṣiṣẹ́ lórí gbogbo tàkìríjá gbogbo àwọn tẹ̀kìhá tó ní nǹkan ṣe pẹ̀lú hadithi tí ń bẹ́nu síra àwọn làwọn tàwà láàrẹ̀ wọ́n ní ní jọ àwọn ẹ̀jẹ̀ sí bí thirty three years lọ́dún rẹ̀ ṣùgbọ́n tó ní pé àáfà àwọn ṣé gbọ́dọ̀ àlùbá ni wọ́n ń bẹ láyé ní ti ń bẹ lára àwọn kò sí kí ni o kò jáde tó mọ́ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fún àwọn tùlá tí wọ́n bá lázàmà àfáwọn dáadáa ìmọ̀ wọn ó mọ̀ àṣírí ìmọ̀ wọn ó mọ̀ bò ṣùgbọ́n táwọn afáwọn bá ti kúrò lórí ayé báyìí àwọn náà bá di ẹni tí àwọn ti kéde wọn tí àwọn kò ní mọ́ ṣùgbọ́n ní ìsìn àwọn tùlá tí wọn lójú ayé àbá

àlèríkọ́ nínú hadithi jawazu alkhuruji ila shari wal amakin wa huwa junu ìgbàláàyè pé èèyàn lè lọ lọ́kọ́sì lọ́rata asakan lọ́sẹ́kọ́ndì lọ́rata lẹ́yìn tó ní jánọ́bà lára lẹ́yìn tó ní jánọ́bà ní ara bákan náà wà hudúrù majlis al-ilmi wa ghayriha min al-umur àti kí èèyàn ó lọ jókòó ní jókòó mímọ̀ lẹ́ni tí jánàbà wà láàrẹ̀ máa lámú ẹ̀sàtọ́ lábùtọ̀ lóòdì ọ̀gbà tó bá jẹ́ wípé ìyíṣẹ́ wípé ọ̀ràn yẹn gbẹ̀rẹ̀ láwọn kó bá pé kóhun ó ṣe ìmọ́ra bí kásìkò ọ̀rọ̀ kásìkò bá tó lè sí ó ti di wájú lè lórí máa ń nà sí láfà wàhùlá bó tilẹ̀ jẹ́ wípé ìdàkejì eléyìí ló lọ́lá jù kí ẹ̀ ṣe kí ni o kí ẹ̀ wẹ̀ kí ẹ̀ bá ti já nọ́bà kó wẹ̀ alẹ́lifọ̀wọ̀ kó wẹ̀ alẹ́lifọ̀wọ̀ ìdófà tí àfáwà pẹ̀lú ìmàdìrà ní hafizahullah tí wọ́n fi sọ̀rọ̀ níbi wípé hadithi kan àánú mújá mùsọ̀bùrá ní tánàbí sọ́là sọ́là sọ wípé àwọn màláíkà ò ní súnmọ́ èèyàn mẹ́ta kan hmm? wọ́n ní àmẹ́sì sọ́là sọ́là sọ pé àwọn màláíkà wọn ò ní súnmọ́ èèyàn mẹ́ta kan ẹni alákọ̀ọ́kọ́ táwọn màláíkà ò ní súnmọ́ àwọn màláíkà àánú janazatul kafir janazatul kafir òkú kèfèrí àwọn màláíkà aláàánú wọn ní súnmọ́ bákan náà ẹnì kejì òun lẹ́yìn tó ṣe wípé jánọ́bà ń bẹ lára rẹ̀ ni wọ́n á ń gbé káàkiri ìlọ fọ́sì láti bẹ̀ rọ́rọ́ padà tó tún gbé lọ́jọba látọ̀jọba tún làbókè àrùn látòkè àdó ti gbà lọ sí nẹ́pà láti nẹ́pà gbà lọ sí first bank ń gbé dáná bàkà àdúgbò àpẹ́. ìgbà tí ó fi padà dé bíi twelve thirty sí one ó ti ń lù fún so wọ́n ní àwọn mọ̀láíkà wọ́n tàkìtì tó ń tọ̀ tí ó bìnrin gbogbo òní rẹ̀ yẹ sí èdè sí ìwẹ̀ janaba ẹni kẹta òun náà ni ẹni tí ó lo zafaran ọkùnrin tó lo zafaran zafaran òun ni lọ́fíńdà tí àwọn obìnrin máa ń lò tó yẹ tí wọ́n bá lọ́fíńdà náà kò sẹ́ni tó lè gbóòórùn rẹ̀ lára wọn àfẹ́ni tó bá ti orí bọnú ìjáàbù wọn ẹgbọ́yé kò sẹ́ni tó lè gbóòórùn lọ́fíńdà yẹn lára wọn àfẹ́ni tó bá ti orí bọ ìjáàbù wọn tó torí bọ jẹ̀líbà tó túmọ̀ sí pé lọ́fíńdà yìí lọ́fíńdà sí ìyàmọ́ gbígbé ni wọn ìyàmọ́ gbọ́ òórùn rẹ̀ àbíyàtọ̀ ṣùgbọ́n hadith yìí ẹnukun hadith náà ẹnukun hadith náà nítorí pé rọ́wí kan wà nínú hadith yìí a ń pè ní Yahya bùnú Ya'mar alìṣẹ́míyà yìí ìyapẹ́ ìyapẹ́ ní wà lọ́dọ̀ àwọn olùmọ̀ wípé ṣé Yahya bùnú Ya'mar alìṣẹ́míyà yìí tó gbọ́ lẹ́nu àfáwà Ahmad bùnú Ya'mar ilé ìlú àwọn nǹkan tó máa ń fa ìsìlàfà fi tẹ̀sí wàtẹ̀sìrì nípa àwọn fún ìlú hadithi láṣàkà wípé yáyá alìṣìbíyárì dùnmíyàmù alìṣìbíyárì ó bá àwọn sọ̀hábà tó pọ̀ láyé ẹgbẹ́ wọn sọ̀rọ̀ mọ̀kọ́ dínà sọ ìlú sí ṣùgbọ́n bí zá ṣé ó bá àmọ́dúnrún yá sí láyé àbí ṣó gbọ́rọ̀ lẹ́nu àmọ́dúnrún yá sí àwọn àfáà tí wọ́n ó gbọ́rọ̀ sábúdáwù sọ̀bùránì àwọn àbá àti wọn tó rí pé hmm, kò gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àmọ́dún ní yàtọ̀ gẹ́gẹ́ bí ṣọ́bà bin hajjaj abu bisor bihom bin bihom ṣọ́bà bin hajjaj onílára o yáyá bin yamar alifiyari kò gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àmọ́dún ní yàtọ̀ kò làbí tó yọrọ láàfíà so mọ́kìfì onáà ni mọ́kìfì àfáwà àgbà sheikh Abu Ishaq al-Huwayni wọ́n sọ wọ́n discuss hadith yìí gan inú kíra àwọn tí wọ́n pè ní anáfílà kí ahadith ad-da'ifa wal-batila so wọ́n discuss it extensively hadith yẹn gẹ́gẹ́ gan wọ́n discuss it extensively so ilé ìlú kan tí àáfàá wa tẹ̀lé mi lálé tó sọ wípé wàlákín náà kìláfà àwòlá kí èèmọ̀ mọ̀ gbé jáde náà káàkiri àwọn náà ti sàhábí pẹ̀lú wọ́n bèèrè lọ́wọ́ ṣe fún sínú àbájì hafizahullah rọ̀hánì madina rọ̀hánì madina wọ́n ni ṣe yahya bunu ya'mar alhimyari ǹjẹ́ ó gbọ́ọ̀rọ̀ lẹ́nu ahmad bunu ya'mar torí pé ìbéèrè yẹn ó wà mọ́ allah pẹ̀lú tẹ̀síwò àdìsí kan pàkà yìí so ìdáhùn rẹ̀ yóò jẹ́ ká mọ̀ láìsà ń bí rí mú ìdájíta ṣé yáyá àlèmíyà àti tó gbọ́rọ̀ ní àwọn ìbíyàjú wà láàrin àwọn onímọ̀ ìta ṣùgbọ́n àwọn ṣọ́ wípé yáyá àlèmíyà àti tó gbọ́rọ̀ ní àwọn tàbí tánpọ̀ tí ìtẹ̀ẹ̀kọ̀ sí ìlú ìdí mẹ́ta sí ìlú márùn sí ìlú mẹ́fà ṣe ilé ó máa ń fa ìdí táwọn àfá onímọ̀ hadith tí wọ́n tún máa ń kóra ró lórí wípé á ah, sáàdì ìdájọ́ bọ́lá láàfíà tó kìí ṣe iṣẹ́ ẹnu ìjẹ́ yorùbá ti mọ̀ ojú ìyẹn lọ ìfẹ́ ẹnu kọ́nà fi mọ́ láàfà kan ní àdíìsì àdíìsì tó ń bọ̀ láti mọ̀dínà yóò ti rẹ̀ mọ̀dínà jìnà sí èkó àwọn ni wọ́n rọ̀ fà rẹ̀ wọ́n rọ̀ fà rẹ̀ náà ni ẹgbẹ́ mọ̀rù fún ẹ̀ tí wọ́n rọ̀ fà rẹ̀ ó sì rẹ̀ ọ̀nà jìn hádà jáàdì àìmọ̀kan ni ń tọ́ dáńgọ́ àìmọ̀kan ìdíjà ìmọ̀kan ni ìmọ̀ tẹ́ẹ̀rí mọ̀ pa rẹ̀ tẹ́ẹ̀rí tẹnu bọ̀ wọ́n látẹ̀lẹ̀ tó bọ́nà bà ní gbọ́lá tó ṣàmúwa tó bá ṣe bò lẹ́ tó bàbá sọ pé máa nà sí látàwọ̀ áwùlà tí ẹ̀ bá hadithi agbọ́yé ń bẹ̀ ní pé tẹ̀bí wìlárìn àtibáàrú alẹ́lẹ́sọ́ alẹ́tì sọ́dára nínú olùmọ̀ àti ọ̀run máa kẹ́kọ̀ọ́ tàbáwọn tí wọ́n tẹ̀lé afá tí wọ́n bá ṣe mistake afá ò gbọdọ̀ dákẹ́ lórí mistake yẹn àfó ń sọ pé á ah, ìdó ṣe yìí ó kù díẹ̀ káàtó bákan náà wọ́wájú sọ àbùkìyà èyí tó jẹ́ ẹ̀tọ́ tó jẹ́ èyí tó gúnrégé nínú àwọn nǹkan tó yẹ kí ẹni tí wọ́n sọ yí tó bá ti yẹn ó ṣe àáfàá gbọ́dọ̀ sọ fún un pé tó bá dijọ́ mi wọ́n ṣe lé èyí ni kò dídí ni o èyí ni kò ṣe. bákan náà aljanabatu laysat najasatan tuhillu bil badan jànáàbà jànáàbà kìí ṣe ẹ̀gbin tó ṣe wípé gbogbo ara náà ní ìpínlẹ̀ lè òun ni yóò wà ní gbogbo ara ìgbàranjánámọ̀ wà tẹ̀fẹ́ yóò mú yàn dáru débi pé àbúbà àbúrò rírà wá ríra ilẹ̀ tí òun lè jókòó lẹ́gbẹ̀ẹ́ anábì sallallahu alaihi wa alihi wa sallam ilé ìbò níbẹ̀ bákan náà láàyè kọlù ìmú ní iná mùnàjì a kìí sọ fún olùgbàgbọ́ òdòdó wípé ẹ̀gbìn rẹ̀ lè annal mu'mina láyé oríkèémù ní ìdíkèémù yìí ṣe ẹ̀gbin bákan náà nínú hadithi yìí agbọ́yé ń bẹ̀ jawazu ta'ajjudi subhanallah ìgbàláàyè pé èyàn lè ṣe mọ̀ pẹ̀lú gbólóhùn subhanallah nǹkan sí èyàn lè mọ̀ subhanallah ìgbàláàyè ni wọ́n a lè ṣe fún nǹkan tó bá ṣe wá ní èèmọ̀ àbúyà lẹ́nu alìmúmìnú tọ́jú ajáǹkà náà àwọn mọ́jìta mùmìnì ó jẹ́ni tó mọ́ yálà nígbà tó bẹ lórílẹ̀ yìí pẹ̀lú àbúgbà tí ẹ̀mí ti jáde lára rẹ̀ دليل على طهارة عرق المسلم والوعاد والمقاتل ولو كان جنبا حديثي أريد أن يقول أريد أن يقول oògùn mùsùlùmí àti tọ́ rẹ̀ kì í ṣe ẹ̀gbin mímọ́ ni wọ̀lẹ́ òkàánà jùlọba kódà tí mùsùlùmí ẹ wà ní ipò ẹ̀ tó ní jánàbà lára bákanáà mashru'iyyatu istidhani at-tabi' lil fi al ìbáláyé ìbófinmu ìgbàyọ̀ǹda àwọn ọmọ lẹ́yìn tí wọ́n wà ní ìjòkó pẹ̀lú àwọn àáfà àwọn ọmọ tí wọ́n wà ní ìjòkó láàfà àwọn wọ́n fẹ́ dìde níjòkó ẹ̀tọ́ wọn gbàyọ̀ǹda ẹ̀tọ́ wọn ṣe kí ni o ẹ̀tọ́ wọn gbàyọ̀ǹda kan tó dìde níjòkó ẹ̀tọ́ wọn gbàyọ̀ǹda wàdádìkà náà ìsìdá ni fọ́sùn alẹ́wọ̀ tẹ́lẹ̀ torí pé ìgbàyọ̀ǹda kéèyàn tó kúrò ní ìjòkó ní ara nǹkan tá a mọ̀ yìí pé ẹni yẹn ó lẹ́kọ̀ọ́ ó sì gba ẹ̀kọ́ òun torí àtọ́ láàrin méjèèjì wọn èèyàn lẹ́kọ̀ọ́ èèyàn gbẹ̀kọ̀ ẹ̀kọ́ láàrin méjèèjì so now bákan náà jawazu tààkìrì ìgbósìlì nínú ìjẹnàbà ìgbàláàyè pé èèyàn lè lọ́jà náà bà lára ìgbàláàyè tó yẹn lè lọ yánàbàdà a ti sọ fún wa pé kìláàbùrú àwùlà jawazu tahadduth al-insan an nafsihi bima yustahya minhu al-maslaha ìgbàláàyè kéèyàn sọ hálù ara èèyàn kọ̀ndíṣàn tí èèyàn wà bó tilẹ̀ jẹ́ pé kọ̀ndíṣàn yẹn inú àwọn kọ̀ndíṣàn tó yẹ pé ìtìjú lè má jẹ́ kéèyàn ó là á mọ́lẹ̀ ṣùgbọ́n tó bá di wípé ó di ọ̀ràn yẹn kéèyàn là mọ́lẹ̀ kéèyàn la ọ̀rọ̀ náà mọ́lẹ̀ bóyá látàrí wípé àǹfààní kan téèyàn fẹ́ di ráì níbẹ̀ ó jẹyọ téèyàn ṣe kí ni o kéèyàn là mọ́lẹ̀ torí wípé mọ́tàmẹ́tì tó lásán là ń sọ pé àìnà kó ń tayá àbáfúrẹ́ kò sáà ní parọ́ yóò kà sọ nǹkan tí tó ṣẹlẹ̀ bá lọ́jọ́ sọ́lá lọ́sọ̀lọ́sọ̀ ah, ni o àfẹ́díkanu jáde sáma ní fàtàdà mo wá fara pamọ́ mo wá lọ́wọ́ mo padà wá ánàbí sọ́nà sọ́nà fún wa sọ pé alimuslim láyé subhanallah bákan náà iná yàtì nàbí sọ́nà sọ́nà bí asáàbì wàtàfàkùdì hílàhù ìlàkọlé kan anábì sọ́nà alẹ́sọ́nà fún àwọn sọ̀hábà rẹ̀ bákan náà wàtàfàkùdì hílàhù tánàbí ò bá rí wọn anábì máa bèèrè wọn sáàmì yóò bá rí wọn mọ́ ṣe kí ni wọn láti máa bèèrè wọn lágbájá ń kọ́ lágbájá ń kọ́ àdéhùn àbú omi ìdìbò náà láàmú yá àbá omi ẹ̀rì máa bá àdá lọ́bẹ̀ ọmọ tí máa ń wá sí alkọ bàbá rẹ̀ máa mú wá ó máa bẹ́yẹ nítorí kan dání àmọ́bí ìwà àárín àmọ́bí àbí lọ bàbá rẹ̀ gbà ọmọ rẹ̀ ọmọ rẹ̀ yẹn ń kọ́ bàbá rẹ̀ gbà ẹyẹ tó máa fi ń ṣeré ẹyẹ yẹn ló jáde láyé àtànà ti sọ́là sọ́là wá rí ọmọ náà mo fa alẹ́nu bẹ́ẹ̀ àbúrò mi rí kí ló sọ yẹ rẹ rẹ àwọn ti kú ni hàtà tafakù hàtà tafakù tí ànábì sọlá sọlá nígbà tó jẹun ṣe Yahudi tó gba ìsìláàmù lórí lórí Yahudi ni wọ́n bá nàbí wọ́n bá gbàgbé pamọ́ pàápàá wọ́n máa ń ṣe kídìmọ̀ ànábì sọlá sọlá ànábì ò sì rí ànábì sì lọ bọ́ lọ bẹ̀wò pé àmọ́kọ́dá ah, àríyá lọ bẹ̀wò ànábì sì nìkú gba Islam ó ń wojú ànábì tó wojú àbárẹ̀ àbárẹ̀ ní ákẹ́ abàkọ̀sì tẹ̀lé tí ànábì sọ ó sì pé ṣáádà bó lè dá ló jẹ lẹ́yìn ànábì ní alhamdulilayi nàìjáwó àjáwó ìgbìmọ̀ àǹkọ́dà ìgbìmọ̀ lórúkọ bọ́lọ̀ tó là á kúrò nínú náà sọ́lú aláṣọ ìlú anábìkì bá tó ṣúgbà sàábé lọ́nà láàzọ̀ lẹ́gbẹ́ ṣúgbà kìí ṣe hmm, fọ́dùlù ní látọ̀dọ̀ náà ọba sùfánù ọ̀tà ara àwọn èèyàn tó yẹ pé wọ́n ń bọ̀ wá sí ìlú Mẹ̀dínà ọjọ́ tó ní Mẹ̀dínà lànà ti jáde láyé ìgbà tí wọ́n rà náà jù ní pọ̀ náà jù wọ́n rí ààyè wọn láyé láyò á dé nínú wọ́n sínú wọn abúzù aibin alìwúdàlì àṣáàyí inú wọn ló wà kò sínú àwọn sọ̀hábà bá nínú ajá àrí tó sí bọ́lọ́tàbá ṣe ló lábínà tàbí rí ó ti gba islam kó lọ ọ̀gá náà kó kàn rí kán rọba káàfù súbà rẹ̀ ó dé bẹ̀ báyà náà ti jáde láyé ọ̀lá <laughs> ṣùgbọ́n ọlọ́run kọ́ fún ìwọ̀n sínú wọn ó rànà bí lódodo ṣùgbọ́n kì í ṣe àyè ló rànà bí ẹ̀mí ti bọ́ lára àmọ́bí kò tó rànà bí tó láyò ádùn ló sọ́hán kò sí máa mọ̀sáàbí wọ́n sọ̀rọ̀ àṣọ̀rọ̀ lọ́dí ọlá àdùn ló sọ́hán ọlọ́run kó bá kẹ́ ogun bákan náà alikaafiru lẹ́tì kébìrì ẹ̀gbìn wọn àwọn kèfèrí ìgbẹ́gbìn ilé tí kò sí fojú rí tó jẹ́ máa lẹ́wì nítorí pé àkídà wọn ó ti wà corrupted àkídà wọn ti wà corrupted so eléyìí ó ní àwọn àǹfààní bíi mẹ́ẹ̀ẹ́dógún tó ṣe wípé tá a bá jókòó tá a bá ń ta fúnra wa gbogbo àwọn ìjọba kan ẹni wọ́n wá sí àwa àánú ní ṣùgbọ́n ẹ̀sùn alẹ́mọ́ rí nǹkan tí àwọn olùmọ̀ ń rí alójú labúrúta ṣùgbọ́n alẹ́mọ́ rí àwọn nǹkan tí àwọn olùmọ̀ tí wọ́n ti kí lórí orúkọ ojú kan yìí dá fíńtà náà ní ìsìnwájú ǹjẹ́ lè ní orí ẹ̀lẹ́mí tó mọ́ inú tí àwọn náà ìsìnbá sí bá ní ó ṣe àfáàmì ní ẹlẹ́mí tó mọ́ ká fún ìlú gbọ́dún tó mọ́ sí kọ́mọ́ rí ìsìnbá jẹ́ rí so lóbi jẹ́ wípé àìsìta láyé ní àìsìta pé mo ti ní tí àná ìgbìmọ̀ sí òòlù láti àná torí pé mọ̀wárí di àfa àkọ́kọ́ náà tọ́síra ní tí àfa àkọ́kọ́ ní tí àfa àkọ́kọ́ kó jọ kó fi kọ síra ó yàtọ̀ ibi tó ti kẹ́kọ̀ọ́ ó yàtọ̀ àwùjọ tó ń gbé ó yàtọ̀ bíyà ó yàtọ̀ àti ìdánidọ́gba ṣùgbọ́n àwọn ìrírí àwọn tàjárò ó ní yàtọ̀ síra wọn iná sọ̀rọ̀ sọ̀rọ̀ حديث سيوت الحديث يا عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا اغتسل من الجنابة غسل يديه ثم توضأ وضوءه للصلاة ثم اغتسل ثم يخلل بيديه شعره حتى إذا ظن أنه قد أروى بشرته أفاض عليه الماء ثلاث مرات ثم غسل جاء سائر جسده وكانت تقول كنت أغتسل أنا ورسول الله من إناء واحد نغترف منه جميعا ìyàwó Aisha kọ́lọ̀ kó bá yẹnu sí wọn wọ́n ní kàánà nàbí sallallahu alaihi wasallam ìdàtàfẹ́l tánà ní bá ti wẹ̀ ìwẹ̀ jánábà gásàrà yádá ìlú yóò fọwọ́ rẹ̀ méjèèjì súnmọ́ tọwọ́tọ́ àwùjọ àwùjọ sọ́là yóò wà sàlù àlàáfí máa ṣe tó bá fẹ́ tíun tó mọ̀ sátàlì lẹ́yìn àgbà náà yóò wà bẹ̀rẹ̀ ìwẹ̀ ayé gbádà ìtìsà súnmọ́ yóò kádìrì bí ẹ̀dẹ́ ìṣára ọwọ́ rẹ̀ méjèèjì yóò ti bọ ìsàlẹ̀ irun rẹ̀ torí pé àmì ìsàlásálá nínú ànábì pọ̀ ó pọ̀ nínú àwọn ẹ̀bá mi wọ́n nínú rẹ̀ dé àárín ẹ̀yìn rẹ̀ bẹ́ẹ̀ni nínú ànábì òjò owó ẹ̀ hmm, nínú ànábì ìsàlásálá ó dé àárín ẹ̀yìn rẹ̀ tó bá dà síwájú wọn ló ó dé èjìká rẹ̀ báyìí tó bá dà sẹ́yìn ó dà àárín ẹ̀yìn so sallallahu alayhi wa alihi so kó ní ó tó lè wọ́bẹ̀ fún dáná àṣẹ mọ̀ pé yóò bù káàkà kéèyàn ti àwákan lè họ rí ń ta wọ́n bá fi họ rí báyìí ó rí pé gbogbo ni onímọ̀ àdébọ̀sẹ́ tí irun rẹ̀ pọ̀ tàbáwọn obìnrin àwọn hátà ìlà àbánà annahu qad arwa basharata títí dáná bí sọ́lá sọ́lá tí ó fi dárí dájú wípé ara àwọn ti rẹ fún omi gbẹdẹgbẹdẹ tó túmọ̀ sí wípé omi ti ó ti dé gbogbo ara àwọn afáàbọ̀ àléhì máa sàlásà mọ̀rọ̀ yóò da omi sí ara rẹ̀ ní ẹ̀mẹ́ta súnmọ́ rásálá afáàbọ̀ àléhì àlìmá sàlásà mọ̀rọ̀ yóò omi sí orí rẹ̀ ní ẹ̀mẹ́ta súnmọ́ rásálá sáírọ̀ jẹ́ lẹ́yìn wá bàánà mẹ́lú wa fọ gbogbo ara rẹ̀ ìkan ni hadithi ti yàwó musalama wọn ní àrẹ́lú sọ́lá tó bá ti ṣàlọ́lá kò ní bọ́ ẹsẹ̀ ẹsẹ̀ kò ní bọ́ ẹsẹ̀ tó bá ṣàlọ́lá kò ní bọ́ ẹsẹ̀ yóò wá omi sórí lẹ́ẹ̀mẹ́ta yóò wá omi sógbára yóò ẹ̀ṣẹ̀ wá fọ ẹsẹ̀ òtíye so méjèèjì nǹkan kan náà ni ọlọ́run tí ó dáa fún mi ọlọ́mọdé tí mi ó bàjẹ́ ìyàtọ̀ síra wọn àríyàtọ̀ ọlọ́run tí ó dáa fún mi ọlọ́mọdé tí mi ó bàjẹ́ nǹkan kan náà méjèèjì bákan náà èèyàn sì tún lè wọlé sínú odò omi tí ń sàn wọ́n lè lúwẹ̀ẹ́ náà pẹ̀lú àmì ìhàn jánábà ó ti lọ náà nìyẹn jánúbà ti lọ náà ọba ti láàrin òkè ọsọrọ jánúbà ó sì mọ kó ní owó olórí orí gbogbo ní gbogbo ara rẹ̀ ta tó bá tó wá fẹ́ kírun wà wá ṣe pòròpóyé pàtàkì eléyìí kódà ń ní pé kúntà tẹ́sìlò àná wà rọ̀sùrù bá ní fún mi èmi àádọ́jọ́ máa ń wẹ̀ nínú ike omi kan náà táàlẹ̀dọ́ máa tọwọ́ bọ̀ sálùkọ́ ọ̀bọ̀ mi sí kódà náà ẹ̀bá mi yàwájà wọn ta ẹgbẹ́ lómi tán ni a ah, gbogbo mi lẹ́fẹ́ lọ́sọ́ lẹ́fẹ́ mi lẹ́fẹ́ mi jàre à ah, ẹ̀rọ omi tán ni sallallahu alaihi wa sallam ànábì ò ní kọ̀rọ̀ sallallahu alaihi wa sallam kọ̀rọ̀ ànábì náà lẹ̀sìn wa kọ̀rọ̀ ànábì ó ní mọ́ta báyìí náà hákìnátì wà dáákìnátì ànábì ń jọ tí ó jáde wà náà mùsùlùmí dátì wù ìlàsọ́dírí ó fi àyà mi ó fi ṣe bílò mo gbé orí ànábì sí àyà mi ànábì sí àyà mi ṣe bílò nígbàtẹ́ ni ó jáde rẹ̀ orí rẹ̀ tó kúta mi ó ti yí sí bí wà ibi àti ibi ni ń pè bẹ́ẹ̀ ó ibi ìyàwó òun ló ẹni tó bá tún gba àdísì yẹn wá lẹ́yìn ìyàwó àìṣà mújírí mù ní ẹni bá tún kò sẹ́sán bídá tí ó tún gba àdísì yẹn wá mọ́ lẹ́yìn àwọn ìyàwó ànábì tí wọ́n lẹ́nu yàrá torí pé yàrá ànábì nìyẹn yàrá ànábì nù àwọn ìbínú ọlọ́run fẹ́ àwọn òní mọ́ sí lọ́mbẹ́ torí pé kìí ṣe yẹ̀yọ́ ṣe kí ni o ṣẹ̀kọ́ náà ń gbé wọn alima lọ́nu so àwọn ìyá wa ni ó sọ fún wa wípé tí mo ṣẹlẹ̀ ní yàrá nínú so ànábì ò kọ̀rọ̀ na rẹ̀ náà wa àwọn tí wọ́n lọ bá wọn yàwó ànábì tí wọ́n bèèrè nípa ìbáadà ànábì ìgbà tí wọ́n sọ mọ́ tapọ̀ yóò tó tó kẹ̀kẹ́ rí à ẹnìkan wá ní pé ló já tó súnmọ́ ní pé lórí bọ́lọ̀ ti forí ẹ̀sẹ̀ rẹ̀ jí èyí tó ṣáájú àdílé tí ò ti sọ náà torí rẹ̀ jí wọ́n bá sọ pé ìpinnu wọn náà ní ìtàn ní èmi tẹ́lú ní ní ọmọ ti fèèdì súnmọ́ lọ́wọ́ ní ìgbìmọ̀ sùn ní ti lajú lẹ́yìn òru mi àtọ̀sán mi tí mo jẹ́ nọ́fílà ìkan òun àsúnmù dáhà ní wọn gba ẹ̀rọ kánrin kékeré ní ìrìn wọlá ní ìlú túnú pàápàá kò ẹ̀kọ́ mọ́ ìkan ní ìlú àmì làhàm ìní jẹran ìná jẹran alùpùpù sọ díẹ̀ ní ìmísìn ìtàkùn ní àwọn màtánà bí jáde ìṣùmọ̀rọ̀ wájú ojú ànábì pọ́n ní àbìdálíkà òmìnirí tún tí ń fi ń ràn yín lẹ́sẹ̀ bàtì yìí ní tí wọ́n ràn yín òun lẹ jókòó sí yìí àmọ́ àná ẹ̀rí àṣàkùn lè dáyé wá sọ kò sí ẹni tó bẹ̀rẹ̀ náà bá tó ń jẹ́ pé ìkẹ́yàn tó kéèyàn bẹ̀rẹ̀ náà bá dà lọ́bì lọ ìbẹ̀rẹ̀ orí ibú ni èèyàn ò lè mọ mímú tó ẹni tó kú tó dùn torí pé overdose ẹ̀ ni ló mú tó fi jáde láyé òkè ẹ̀sọ́ fún èèyàn gbẹ́sìn ìlànà lílọ ìbẹ̀rù orí gbúgbà ànábì ní aṣọ fún mi láwà kọ ìní mo páyọ ọlọ́run bá jù mo bẹ̀rẹ̀ ọlọ́run bá jù nínú yín gbogbo ìbẹ̀rẹ̀ ọlọ́run bá tẹ́lá bẹ̀rù ẹ mọ̀ dín ní ànábì wájú mi ànábì sallallahu alaihi wasallam ànábì wa sọ fún yín pé asúmù wa uftir wa arukut wa tàmárọ̀ gbìbà à ń sùn náà ti fẹlẹ́tẹ̀. gbogbo tẹ́lẹ̀ nílé tẹ́lẹ̀ fi tètè ní pẹ́ẹ́ bí súnmọ́ lọ́run ló jẹ́ pé bẹ́ẹ̀ ni kí èèyàn kéèyàn pinnu pé èèyàn fẹ́ súnmọ́ lọ́run kó kàn gorí kan kó kàn ro kankan pé mo tí ò sí nínú súnnà aláàánú ni gbogbo tó bá fẹ́ fi súnmọ́ lọ́wọ́ make sure wípé àwọn nǹkan yẹn ń bẹ nínú wà ní súnmọ́ tí ò bá ti sí nínú súnmọ́ wọn láì dọ̀là dọ̀là àánú ni ó sálà sálà sànà sálà sálà náà bí fọ́jú mọ́ gbogbo ẹ̀ láti lè ní fẹ́ àwọn àwọn ọ̀rọ̀ bí wọn tún lọ́tún fẹ́lẹ́ sẹ́mi ẹ bá ṣe pinnu ọlọ́mọ Pọ́ọ̀lù ló fẹ́ jẹ́ láyé tó tó sẹlibé tó ṣe sẹlibé sí ní ìran wọn ó kìtàn gbé gbé gbé gbé gbàǹfàdà yín lọ́dọ̀ rẹ̀ gbé sálẹ̀ gbé sálẹ̀ nígbà kan wá kì í rán yẹn pé lágbájá ọmọ lágbájá ọmọ lágbájá ó bí lágbájá lágbájá náà tó bí lágbájá ó tún wá bí nígbà tó wá lórí jẹ wá jẹ fún sọ mùsíbà ni ìran yín tán nínú fámìlì yìí ó pè sí ọ lórí kò sọmọ kankan tó jáde lára ti jẹ náà kò sí náà sí anábì já padà fún un so ibi dáa ti lọ ni pé kọ̀rọ̀ ànábì ẹ̀sùn náà ló fún wa yàrá rẹ̀ ń gbé ìṣẹ̀lẹ̀ nínú yàrá bóun fúnra rẹ̀ sọ́lá tí ọba sọ àwọn àwọn ìyá wa wọ́n ti pé wọ́n sọ tí àwọn ìyá wa ọba sọ àwọn tí wọ́n jẹ́ àbúrò àwọn ìyá wa àwọn ó sọ tí wọ́n ń gbé lọ́dọ̀ àmẹ́lì sọ́làsọ́là wà ló mẹ́jọba àti àwọn nǹkan tí ó tún fara kí àwọn nǹkan tá a sọ yìí so nínú hadith yìí àlàyé bá ti máa wẹ ìwẹ̀ jánábà bákan náà fífọwọ́ rẹ̀ méjèèjì sáájú kó tó bẹ̀rẹ̀ àlọ́lá súnmọ̀ àkọ̀fọ̀wọ́ yẹn tó bá ní ẹnìtì tí ó bá yí ọwọ́ ìyẹn ti kúrò ń bẹ̀ lẹ́yìn ìgbà tó bá pápá kan ní gbogbo yẹn ó ti yé so bákan náà ìgbàláyé pé ọkọ àtìyàwó wọ́n lè wẹ̀ papọ̀ arígbọ́ inú hadithi torí pẹ́lú ní sọ wípé ọkọ àtìyàwó ògbọ́n ní kíni wọn gbọ́dọ̀ wẹ̀ papọ̀ àwọn míì mọ́ sọ bẹ́ẹ̀ pé ọkọ àtìyàwó wọn kò sí nǹkan kan tí ń bẹ lára ọkọ tíyàwó òde rí mo gba ọkọ tí mo ń sọ ọkọ tí ó ní yìgì lórí obìnrin ni o kò sì sí nǹkan tí ń bẹ lára ìyàwó tí ọkọ rẹ̀ ò lè ṣe kí ni o tí ò lè rí kí amúlé àmúdání bákan náà البدء بالوضوء قبل الغسل سنة محمد صلى الله عليه وسلم كي يغبر سي على الولاء تعجباته والسنة من صلى الله عليه وسلم استيباب تخليل الشعر بالغسل afẹ́ kí a rí pé omi wọ irun wa ṣáájú kí a tó nígbàtà bá ń wẹ ẹ̀rọ jánàbà lọ́wọ́ bákan náà wọ́n ni wọ́láwọ́ kọ́ ẹ̀rọ sọ̀rọ̀ àǹfààní mẹ́ta lónìí tẹ̀sílì sọ́ọ̀lù mọ́ ìlà ṣáà ní ọlbọ́sọ̀rọ̀ wọ́n ní ó máa ń jẹ́ kí omi rọrùn láti dé ogun ara bákan náà omi ó lò rẹ̀ fẹ́ láti wọ ìsàlẹ̀ ẹrun ẹlẹ́ẹ̀kejì mùbàṣárà ti ṣááp bílíẹ̀tì kí ọwọ́ kó kan irun lè tààmì ìmọ̀lù tààmì mú sí omi kó lè rẹ gbogbo ẹ̀ gbẹdẹmukẹ bákan náà tí ó bá ní ìkẹta tí ń bẹ ní inú rábí iná <laughs> nǹkan iná ẹmọ iná iná orí tó bá ti tọ́ọ́ bọ́ gbogbo ẹ̀ fún gbogbo àwọn iná nínú abẹ́ẹ̀bẹ̀ àbí ìdàn ẹlùmí ìrún ẹ̀pọ̀ ti gbé ìdún lè máa gbé inú rẹ̀ tí ò ní <laughs> gùn so nínú wọn máa gbére ńbẹ bí mẹ́ta mẹ́rin kankan wọn máa sàtẹ́ńbì níbẹ̀ so àwọn nǹkan wọ̀nyí àtọwọ́ bá ti wọ̀talẹ̀ yóò fún gbogbo ní àndẹ́ńbẹ̀ ní orí ọ̀fẹ́ láti fáìn ìwé rẹ̀ bákan náà a fẹ́ kí omi ó kárí gbogbo ara wa kó sì mú wa gbẹgbẹ bákan náà tó jẹ́ kí ọkọ àti ìyàwó ìgbàláyé dé kí wọ́n wẹ̀ papọ̀ kò sí pé kí nìkan lọ́kọ òun rí lára ìyàwó kò lẹ́sí pé kí nìkan ìyàwó rí lára ọkọ jọwájú sí ìmọ̀lẹ̀ náà ìwà ìgbọ̀já yẹ̀pẹ̀ ìfànìyà ìgbàláyé pé ọkọ àti àwọn wọn lè wẹ̀ nínú góòlù kan náà ọkọ àti àwọn wọn lè wẹ̀ nínú góòlù kan nínú péèlì kankan náà wọ́n lè fi wẹ̀ alùpùpù máa bá ọkọ̀ tó mọ̀ omi sí ara rẹ̀ bákan náà jawazu nazari kulli min az-zawjayn ila 'awrati al-akhar ìgbàláàyè pé ọkọ àtìyàwó wọ́n lè rí ìhòòhò ara wọn ráwọn tíra fífì kan mọ́ sọ wípé ọkùnrin àtòbìnrin rẹ̀ ló ara ọkọ àtìyàwó wọn lè lò ara ilé ìfìláàfù tẹ̀lé ìlú ìkálàfà tẹ̀lé tó bá dẹ̀ ti kálàfà tẹ̀lé àsọlẹ̀ àmúfin àmúdẹ̀lé so ẹ̀rí ẹ̀rí ló ṣe pàtàkì lọ́sọ̀lọ́ sọ̀lá jàwáàzù mọ̀ṣùrùyà ti jẹ́ ìsìlẹ̀ àbọ̀ ìgbàláàyè wípé tí ìbófin mú pé ká kó tí ọwọ́ sí gbogbo kágbò gbogbo ara pátápátá tàbí pé ọwọ́ débẹ̀ ìtọ́wò bá débẹ̀ kárí pé omi gbàgbẹ̀ kọjá tí ó ti pé kò jí sí lúmọ́à ní níbẹ̀ lúmọ́à níbi tí omi òde ní ara tó ṣe déédéé kọ́bọ̀ tàbí kó jù bẹ́ẹ̀ lọ tó ilé yìí agbúdọ̀ sàkíyèsí dáadáa bákan náà jawazu ta'ari zawjayn <clears throat> inda al-jima wa mawarar fi náà yà ní láyé sí ìrìnṣẹ́ ìgbàláàyè pé ọkọ àtìyàwó wọ́n lè wà ní òhò ọmọlúàbí nígbà tí wọ́n bára wọn jọ láṣepọ̀ in tó bá ń tó wá lórí wípé eléyìí mọ̀ lóun ni wọ́n ní kò sí ẹ̀rí kankan tí ó fẹsẹ̀ nílẹ̀ tí alìgbára lé lórí ilé bákanáà alìbúsùlù min al-janaba ala sunna yarfa'u al-hadathayn al-akbar wal asghar tí ẹ̀yà bá ti bẹ̀rẹ̀ jánàbà ó ti gbé méjèèjì alhadasul akbar ẹ̀gbìn ńlá àti kékeré bákanáà fọ́sùlù kòtìnàbí sàlàsàlà wọn àṣírọ́tò ìhàlì àrígbọ́ yẹ́ bẹ̀rẹ̀ pé pẹ̀lú àjọṣepọ̀ láàrin àti àwọn ìyàwó rẹ̀ ọkùnrin míì níjọ́ tó ti márì tí àwọn ìbá bá sí lásán pé àbú ẹmọ́ ti wẹ̀ jájọ wẹ̀ o yóò ti ṣàtàyànyàn pé màá mọ́ ọgbọ́ ọwẹ̀ àdìsílò wí nígbà bá wẹ̀ tèmi lọ wẹ̀ tẹ̀ kálukú wẹ̀ tẹ̀ eléyìí ti ṣe lèṣù ẹ̀rí sì ni àpẹẹrẹ ló jẹ́ wípé ẹni ẹjìnà sí súnmọ́ àpẹẹrẹ ló jẹ́ ẹni ẹjìnà sí súnmọ́ so kò sí nǹkan tó burú mbẹ ọkọ àti ìyàwó wọn papọ̀ kódà wọ́n lè wẹ̀ fúnra wọn tí ó ìyàwó náà ni náà ó nígbà tí wọ́n bá tún wá jùlọ rẹ̀ tàn tẹ́wọ̀n pé nígbà tọ́kọ bá ìyàwó tó ń wọ ìyàwó lọ́wọ́ àwọn ọṣẹ kan ó tà sí ọkọ láà tí àwọn náà bá ti jẹ́mọ̀ kí àwọn ọkọ wẹ̀ nígbà tí àwọn náà bá ń wẹ ọkọ lọ́wọ́ àwọn ọṣẹ kan náà tà sí ìyàwó láà nígbà tí méjì tó bá tó wẹra wọn tán wọ́n jọ̀dá omi sí àwọn lára kò sí nǹkan tó dúró lẹ̀ àwọn tó lóore jù ọ lọ ṣe ìdára ìṣà ànábì sọmọ àlùsọlọ ànábì ṣe pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ tòtá wá ní ọ kí ni ọ kí ni ọ́ tí àwọn òrùn níbọ̀ papọ̀ tó wá dogun rán tó oòsù tún wẹ̀ kan fọ̀rọ̀ lọ pẹ́ léwẹ̀ fáá àbúẹjáde àbúẹjáde lọ ọ̀dá lẹ́tìmọ́ ọlẹ̀tìmọ́ léwẹ̀ so nítorí náà àwa tí a bá jẹ́ ọkọ ìyàwó tàbá sí mọ́ ṣe tí ó bá sí ìsì nínú róńtà wa lágbìyànjú ká fi sí inú róńtà tọ́lọ̀ ọba àdìsọ́lá kó máa ní àgbọ́yé ẹ̀sìn Islam wà realistic Islam wà realistic kì í ṣe ẹ̀sìn tí máa ń fẹ̀kọ́ kaná fún yàn Islam always thought the case is case bí nǹkan bá ti rí gẹ́lẹ́ òun náà ní Islam ó sọ so Islam ní sẹ́sì tí máa dọwọ́rú ó ti yé so lọ́sàlùbára ìsọ́lámù oníkèké kéde pé nínú oṣù ìjà ọjọ́ mẹ́wàá kọ̀ọ̀kan sóde níbi sóde tirun sóde ṣeun kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ obìnrin lè ṣeun ó ti yé obìnrin lè ṣeun ọlá subhanahu wa ta'ala أشهد أن لا إله إلا أنت أصدق وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته